إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 اصدقوا فيما بينكم وبين ربكم ولا تخدعوا أنفسكم باتباع الهوى والتكبر والترفع على الغير فإن هذه الخصال لفي ظلم عظيم ومقت جسيم فلو تمنى صاحبها التوبة منها لما يقدر لأنها متعاضدة بعضها بعضا فهي خارجة عن سوء القصد وفساد الإرادة فأنى له توبة صادقة عباد الله لقد حذر الله تعالى موبخا لكل هذه الأخلاق الذميمة وفي شرور الهوى ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين وقال في موضع آخر أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وبصره وختم على بصره وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون أفلا تذكرون وكذلك ذم الله تعالى الأخرى قائلا كذلك يطبع الله على كل قلب متكبر جبار فعن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث مهلكات شح مطاع وهوى متبع وإجاب المرء بنفسه رواه الطبراني وابن البزار عن أنس بن مالك رضي الله عنه بسند صحيح وحسنه الألباني أيها المسلمون احذروا من هذه الأخلاق الرذيلة كلها فلا يتدارك السعادة كل من اجتمعت في حياته وبها صار الشيطان رجيما محروما شقيا قال الله تعالى وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقال في موضع آخر قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لاحتنكن ضريته إلا قليلا فلم يظهر علامة التوبة الشيطان لم يظهر علامة التوبة من هذه الأخلاق الفاسدة لا قولا ولا عملا لأنها صادرة من سوء القصد وفساد الإرادة هذا ونسأل الله تبارك وتعالى أن يغفر لنا ذنوبنا جميعا ويكفر عنا سيئاتنا كلها وتوفنا مع الأبرار الصالحين هذا أقف الله سبحانه وتعالى إكالا ولا لهم فنشلا محمد صلى الله عليه وآله وسلم ẹni tí ń ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti hàn sí lọ́nà kan tí kejì fẹ́lẹ́ṣẹ́ lòun a máa sọ lọ́rọ̀ rẹ̀ wípé mo fẹ́ tún bá ṣùgbọ́n ṣùgbọ́n ya ni pé kí ni tí mú kẹ́lẹ́ṣẹ̀ kó mọ́ lè tún bá kùn bí ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ léètò ẹ̀ka gbọ́ yékéyéké bóyá tá a bá gbọ́ àwọn nǹkan kan sí máa ń fà ìmọ́fẹ́ tún báyé kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ wa ó súnmọ́ kọlọ̀ gbàbẹ̀ tó ṣàánú wa náà níjẹjọ́ afẹnukànkan alákọ̀ọ́kọ́ nínú àwọn kan tí máa ń kọ dí ẹlẹ́ṣẹ̀ tí èsì rí tún bá ṣe o náà ni tí ń jẹ́ ìfẹ́ ayé ìdòyìdò ayé ìmọ̀ mú kẹ́lẹ́ṣẹ̀ mọ́fẹ́ jáwọ́kùn ìwà tí ò dá èyí tó ń wò ìkẹta náà tún bẹjẹ máa mùsùlùmí tí ma ń kọ dí ẹlẹ́ṣẹ̀ tí è mú kí ẹlẹ́ṣẹ̀ fẹ́ di ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ kó fi ilẹ̀ tí è mú kí ẹlẹ́ṣẹ̀ tí ń rin oko parun kó kú òrùkú parun tí ń rìn torí pé ẹ̀ṣẹ̀ tẹ rí yẹn ìparun níbẹ̀ ń bẹ̀ ẹrúsẹ́ ọlọ́run ẹ̀sọ́ọ́tọ́ láàrin yín sọ́bọ̀ olúwa yín gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́nà ń dá yín sọ́bà tó dá yín ẹ̀sọ́ọ́tọ́ ẹ fi òdodo bá ọlọ́run ọba lò ẹ má tara yín pẹ̀lú ìmọ̀tẹ̀lẹ́fẹ́ ẹnu àti gbéraga àti ìṣe mótómótó lórí àwọn èèyàn ṣẹ́rífẹ́ ẹnu àti gbéraga àti ìṣe mótómótó lórí àwọn èèyàn yìí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n a máa fà á tí èbí jẹ́ kẹ́lẹ́ṣẹ̀ fẹ́ ó jẹ́ ìwà ìkórìíra níwájú Allah ta'ala gbogbo ẹni bá jó nífẹ̀ẹ́ ẹnu ó jó ní gbéraga alágídí ọkàn awòyàn bí ń tí kò séyàn jẹ́ tó tó nǹkan lójú rẹ̀ ẹni bá ṣe rú pé irú àwọn wáyé níbẹ̀ lára rẹ̀ tó súnmọ́ jù ní pé kò nífẹ̀ẹ́ tún bá torí pé irú ẹni yẹn ó ti ẹ̀ràn kan púpọ̀ wọn àti kan sí tí wọ́n bá lè sọ̀rọ̀ kan bí àwọn ìwà tí ó dá àwọn yìí tó bá tẹ̀ lóun fẹ́ tún bá níbi àwọn ìwà ìṣẹ́ rẹ̀ tí ló àwọn ìwà tí ó dá ń bẹ lára rẹ̀ náà kò ní ní kápá fi torí pé wà yẹn so mọ́ra wọn ni ìgbéraga àti ìmọ̀ èèyàn wọn ni sàtàlẹ́ tí láyé tí ò ní ní agídí ọkàn torí pé mẹ́tẹ̀ẹ̀ta yìí ibi ní ti ń jáde ń jáde látara ẹ̀rọ̀ǹgbà bí àti àjọ́kàn tí ó dá ìgbẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ fa anna lahu tawbatan sadiqa bóòlù ti fẹ́ ní títúnbà òdodo títúnbà tòótọ́ bóòlù ti fẹ́ ní bóòlù ti fẹ́ jókòó kóró ọjọ́ kan pẹ́bi tó ń kù sí tí wọ́n pẹ̀ òsì tó náà sì mọ̀ fóun sẹ́lọ̀ láti bẹ̀ kódà ọlọ́run a máa ń fara hàn ẹlòmí tó ń gùn yìí kò dáa ó lè kópa lára bọ́ ṣùgbọ́n látara fẹ́ẹ̀nú agídí ọkàn kò sẹ́ni tó jọ lójú kò ní lè gba wá àti kó tún bá ọlọ́run àwọn ìwà níbi ìfẹ́nú aburú tí ń bẹ lára tí ẹ̀ kò séékà ṣùgbọ́n kágun tó lúwa wá sọ nípa rẹ̀ náà olúwa wá tó fi ń sọnù láyé talent tó fi ń jìnà sí kó ronú fún fẹ́ túnbá láyé tó tó tó ṣe wípé ìfẹ́nú rẹ̀ ní tẹ̀lé láìsí ìmọ̀nà kan fún gbogbo tẹ̀mí ayé ẹ̀ àti tẹ̀sìn èyí tó bá wù ní ṣe èyí tó bẹ́ẹ̀ni kan bá lóun dálá ha kéwú yé wọ́n pè wà sí fún àwòtẹ́mbẹ́lú torí gbogbo sẹ́ńtì nífẹ̀ẹ́ láyé a ìgbéraga ó wà lára ẹ̀ agídí ọkàn tí rẹ̀ kìí fonúfẹ́ lẹ̀ gbogbo ẹni bá ti pé ìfẹ́ rẹ̀ ní tẹ̀lé kí ò sí ìmọ̀nà látọ̀dọ̀ Allah subhanahu ń ṣe ẹni tó ṣìnà láyé kò ní sẹ́mọ̀nà fáwọn alábòsí ó túnmọ̀ sí pé ìwà àfẹ́nú wíwù ìwà gidi ọkàn ìwà ìgbéraga lórí àwọn tí ó tó yàn lọ́nà kan tí kejì ìwà àbòsí ni ẹni bá jálábò láyé ọlọ́run bá máa ń pa wọ́n ti sínú ọlọ́run máa ń fi wọ́n lẹ̀ sínú parun ni ọlọ́run bá láyé ní olúwa wa ó tún fún wa ó ní afọ̀rọ̀ ẹyí tàlẹ́dì tẹ́kọ̀dà ìlàhàhù hawa ìwọ muhammadu sallallahu alaihi wasallam ó wà rẹ̀ tó ṣe wípé ọlọ́n ti ẹ̀ tó ń sìn ìfẹ́nú ti ti ẹ̀ kódà ló ń jẹ́ mùsùlùmí náà là ń sọ yìí fẹ́ ìfẹ́nú ní tẹ̀lé islam ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń dálára tí ń dálára nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbígbónà fi ń sin lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ lílọ bíbọ̀ rẹ̀ nínú ìjọsìn lábẹ́ ìsìlámù yìí kò lè rí ẹ̀rí fún ọ̀rọ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ ni kò lè rí ìtọ́ka kan tó ní àlàáfíà fún súnà náà muhammadu sallallahu alaihi wa alihi wasallam bẹ́ẹ̀ ni kò sí kẹ nínú àwọn as-salafu salih nínú àwọn sahaba àwọn tó ń pọwọ́ tẹ̀lé wọn àwọn yẹn láyé ni wọ́n jẹ́ ni tó bẹ̀rù ọlọ́run wá ìtẹ́lómi fi ń sílọ́ kò lè rí tọ́ka rẹ̀ lọ́dọ̀ àwọn wọ̀nyí láyéláyé kódà ká tó wá sásìkò orí wa àbáwò ló ń gbọ́ wà sí rẹ̀ tó ní òṣèlè nínú ẹ̀sìn kò lè tọ́ka sí yóò sì máa ń sọ wípé èyí tó bá rọ̀ ń lọ́rùn kò ó pọ̀ mọ́ wà tó ń ti lò àfáà tó ní kó pápá mọ́ra ètí wọn nìyẹn o ń bò tó ń pé àwọn ọ̀jẹ̀lú àwọn abayéjẹ́ àwọn ẹnibi náà pọ̀ ní àwọn tí wọ́n pèrè àwọn láfà abẹ́ ẹ̀bẹ̀ yẹn ni ó sá sí ẹni tí ò bá ti mọ̀ tẹ́lẹ̀ yóò rò pé kórì táwọn yẹn ní sọ pápá kò ní kó pápá mọ́ra torí táwọn yẹn kọ́ òun gangan nífẹ̀ẹ́ nù tiẹ̀ ó lágídí ọkàn tiẹ̀ tó ṣe pé lẹ́ẹ̀sí èyàn mọ̀ pé wà dáadáa ní tó tó bá wù sí èyàn náà èyàn ló mọ̀ sàdọ́ àfẹ́ tó wúrù wáyé fún yà àwọn kẹ́kẹ́ ń bẹ láì gbọ́wọ́ àti lẹ́nu àfá kan bó ti wùlẹ̀ ọmọ téèyàn náà mọ̀ pé iṣẹ́ ẹbí lélẹ́yìí ìwà tí ò dá lélẹ́yìí tó bá wúrù wáyé náà sẹ́mi náà ìjẹ́nu mi adùn bí fẹ́ tó bá wù ìjẹ́mi náà lè farama tó fi bá mi lò yóò sì mọ̀ wù tàwa àlàfà tó jáfà rẹ̀ tí ń gbọ́wà sí lẹ́nu rẹ̀ kò sí alẹ́ tó bá ti rọ̀ ń lọ́rùn òun lè jẹ́ káfà kan kó ń papá mọ́ra òun lè kó nípa wọn bá dé àfà kan èyí tó bá ti rọ̀ ń lọ́rùn tó wúrò fún tó sábà nípa onínú ẹ̀sìn lọ́nà ó máa jìmú olúwa wá ní ẹni tó ṣe pé irú fẹ́ẹ́nú bẹ́ẹ̀ náà ló wà àbọ́dàhùn kéwúyé ó fa àwọn ajó fa lẹ́yìn kò síbi tó fẹ́ gbèwọ̀ nínú àwọn ẹkẹ́tún mẹ̀ẹ̀sìn tó so márù Qur'an ẹkẹ́tún mẹ̀ẹ̀sìn tó so mẹ́mọ̀ súnnà tí ò ní wọ́bẹ̀ kó jáde fún ọ yóò wọ̀bẹ̀ yóò jù yí ọrú pé yí tí alẹ́mì mọ́ kéwú mo kéwú sì yanjú ìmí sí bẹ náà kìí ṣe pé lọ́lẹ́ kéwú wọ́n tún àwọn àfáà tí wọ́n ní ọ̀làjú mímẹ́sìn ó bá wọn rìn ń wọn ṣe ń wọn jẹ ń wọn mu kódà ọ̀pọ̀ ọgbà gan bẹ́ẹ̀ bá ní afọ ń bá ṣe jù àwọn àfáà súnà náà ní bá ṣe jù still ìmọ̀ ti yé ó gbàgbọ́ látọ̀dọ̀ wọn àmọ́ kò nílò ọlọ́run wá ní ọlọ́run bá lórí ìmọ̀ tó lónìí wọ̀kọ́ ẹ̀là ìhì ọlọ́run òun fi dí etí ìgbọ́ràn rẹ̀ òun fi èdídí òun fi dí ìjọ́kàn ronú rẹ̀ alqalbu huwa alladhi yuqalu bihi hatta yafhama al-insanu murada Allah subhanahu wa ta'ala ọkàn táàrí yẹn òun náà ni a fi ń gbọ́ àgbọ́yé èròǹgbà ọ̀rọ̀ nínú òfin ẹ̀sìn ẹjí ò bá ti sí làákàyè fún ẹ̀rí wọ́n ní kò sí ọ̀nà Islam ti bá sọ̀rọ̀ ju pé ó rẹ̀ lọ bẹ́ẹ̀ sí làákàyè lára rẹ̀ ó jẹ́ bí àbọ̀mọ́ Islam ò gbé ìlà bọ́ wọn ẹ̀sìn kò kàwọn láyà torí kò sí làákàyè tí irú ẹni yẹn tí tó yẹ kó fi ronú láti gbọ́rọ̀ ọlọ́run bá yé ọlọ́run wà dìpa ọkàn rẹ̀ etí ìgbọ́ rẹ̀ kódà bí bá ń gbọ́ wà sí náà etí ti di ọlọ́run bá fún nìyẹn ìyẹn nìkan kọ́ bá sọrí ojú ríran rẹ̀ tó fi lè rí bá ń sọ ọlọ́run bó ṣe rí nìyẹn ẹ ìran ìgbọ́mọ̀ mẹ́ta tí ń bẹ lára wa àwọn ìgbọ́mọ̀ mẹ́ta kan bẹ lára ọmọ ẹ̀dá èèyàn náà lèèyàn fi ń jẹ́ èèyàn kí ni tó ń gbọ́ kí tó ń fojú rí kí tó ń fọkàn rò àwọn kan yìí àwọn náà ni wọ́n jẹ́ ìgbọ́mọ̀ tó lágbára jù lára ọmọ èèyàn yẹn tí tó bá fẹ́ ẹ̀dá níyà kò ní jẹ́ kí kò ní lílọ ríbi tó ti ń sọ tọ́rọ̀ láyé kó lọ bẹ̀ bó bá tó ti ń sọ tọ́rọ̀ in tí ó wúlò fún ìyàn láyé tó lè kó bá ìlà lọ́kìyàmà a ní kí o fẹ́ lọ síbi wáàtí ìlú wáàtí tí wọ́n gbọ́ ìhùn lè jókòó síbẹ̀ àti bí àwọn èèyàn tẹ́ wà níbi wáàtí tó bá tún wá lọ náà ó bá tún bọ̀ náà kò tún ní wọlé jí tó bá tún wá wọlé jí ó lè nílà káyè tí ó sì jọ tí wọ́n tọ́ tí ó sì wá tara rẹ̀ gbá wà àti débi tóbi tún bá kò ní ṣe láíláyé torí wípé onífẹ̀ẹ́nú ni lẹ́fì irú wọn bẹ́ẹ̀ àlógún ọdún ọgbọ̀n ọdún gbọ́pàá ti túnà tẹ́ ìwábù rẹ̀ kò ní fi ilẹ̀ kódà ẹ̀mọ́ gbọ́nwọ́ àti túnlẹ̀ orí lápadára rẹ̀ torí pé ìfẹ́ ẹnu àtagídí ọkàn àti mọ́tọ́mọ́tọ́ kò lè jẹ́ kó lè gbà wá àti lẹ́nu àwọn èèyàn Olúwa wa ní fàmẹ́yà yìí min ba'dillah ẹni tọ́lọ̀ fúnra rẹ̀ fún lórí ìṣìnà rẹ̀ sáwárí tí ó fi lè tún bá kò níbi àwọn àwà níwù tí ó dá kò mọ̀ sí olúwa ní afẹ́lẹ́ tẹ́lẹ̀kẹrún tẹ́lẹ̀ gbà wà sí ní tẹ́lẹ̀ ti làákàyè tẹ́lẹ̀ lájú ní kẹrin lóòtọ́ ọ̀rọ̀ náà ni mẹ́tẹ̀ẹ̀ta ìlara ọmọ ẹ̀dẹ́ èèyàn ojú ríran wa etí ìgbọ́ràn wa ọkàn sáàfin ronú bá ti bọ́ sí tó ti pọ́ tẹ̀ẹ̀sẹ̀ ọlọ́ darí mẹ́tẹ̀ẹ̀ta lára rẹ̀ àà òkàrí ìjọ náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn jí mú ọlọ́tí ma ń sábà sọ̀rọ̀ pa mẹ́tẹ̀ẹ̀ta yẹn púpọ̀ ní Kùránì etí gbọ́ràn rẹ ojú ríran rẹ ọkàn tó ń fi ronú jọ́tọ̀nà bá ti gbogbo mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ bó ẹ̀sìn ọlọ́run fún náà Muhammadu sallallahu alaihi wasallam ni

kí wọn náà bá jẹ́ tó ní bóra rẹ̀ sí ó fẹ́ kéré lẹ́tọ́lọ̀ ń n'otu tó ní lára ìwà gbéraga ọlọ́ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá gbó ní gbéraga ẹ̀dá gidi ọkàn ọlọ́ọ̀bá máa di ọkàn wọn pa fún òbí òdodo ìjẹ́ títẹ́ tó ní gbéraga táwọn èèyàn kankan lójú rẹ̀ irú náà ní bẹ́lára àwọn tó

sàlẹ́ẹ̀fún mohlikat àwọn wà mẹ́ta kan ń bẹ tí bá ń bẹ lára ẹ̀dá ń bayé èèyàn jẹ́ ni ìmọ̀ ń pààyàn rún ni àkọ́kọ́ nù rẹ̀ ṣóṣùfún mọ̀tọ̀ ìwà ahun tó ṣe kó lè yẹ nílò tẹ̀mí ayé inú èdè lárúbáwá tó bá ní ṣóṣ ó lẹ́ tó ṣe wípé kò ní fúnyàn ní ìtóní títún bẹ lọ́wọ́ àwọn èèyàn tó mọ̀ bá mọ́ títí ẹ̀

ṣe wá ní ṣẹ̀ṣẹ̀ tí ẹ tún wá burú ọ̀gá àgbà ló ń jẹ́ kò ní bù ọ́ kó tù kó fẹ́ kó fẹ́ kú bẹ́ẹ̀ kò ní bù ọ́ tára lẹ́bá sì yá díẹ̀ èyí tó kó fi tọ́jú ara yóò tún fẹ́ gbà kò ní bù ẹ̀rí yìí náà ló wá pọ̀ ju Nàìjíríà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń bò láti rí náà ìdíyẹn ẹni tọ́lọ̀ ń fi àánú sí lójú ní wọn kó kó sàárẹ̀ ẹni tí ò ní òpọ̀ ṣùgbọ́n nínú ẹni tí ò ní yẹn náà díẹ̀díẹ̀ tó tún fi ń rinra òun náà tó tó gbà á bẹ́ẹ̀ ni ìgbà tó ló bá ń ra ọjà lọ́wọ́ tálíkà tí ń ya owó gbòwò owó kọmúlé láńtà tí ń ya gbòwò tọ́kún jẹ́ lówó kí ló ṣe yẹn àṣíò kò bú tọwọ́ rẹ̀ tọwọ́ rẹ̀ tẹnu tún nínà ó tún gbà ayọ́ Ah, kọ̀kẹ́ lágbára kẹsàn owó yíyú àwọn ìkẹrù yẹ kẹrìn lọ́wọ́ kẹjá lóko owó nígbà ẹ̀sìnà lọ́wọ́ kẹjá wọn lóko owó ẹtún wọn ń gbàgbà lórí wọn ọjà àwọn ẹgbàgbàlẹ̀ lórí wọn ni a ní ìwò kan ìjọba lọ bá ní sínú ó ti sọ́ọ̀bù yẹn bí minú ní sọ́mọ́ ẹlẹ́kẹ́jì wà háwà mọ̀tábà ìfẹ́nú náà ni agidi ọkàn kò sí ìjẹ́fẹ́sọ láyé débi táwọn èèyàn fi mọ̀ sí lágbájá tí ètò lòun òsè nìyẹn ẹgbẹ́ òun lè dá sí kò ní gbọ́ kò ní gbà kò sẹ́ tó kún lójú rí dìsísẹ̀ tó bá ti méèkì lẹ́mìí báyìí láàrin èèyàn tẹ́nìkan tó fẹ́ bájà kò sí ìjẹ́fẹ́ pọ̀mọ́ bẹ́ẹ̀ pọ̀ bá lóore kan bá sọ̀rọ̀ mo gbọ́ ní ó sọ̀rọ̀ bẹ́ẹ̀pẹ̀ mọ́mù olú rẹ̀ kọ́ bá sọ̀rọ̀ ògbọ́n ó sọ bẹ́ẹ̀pẹ̀ ìyàwó ìyàwó àà ah, ah, alájì <laughs> inú tẹ́gẹ́ <laughs> wọ́n ẹlẹ́gìrí <laughs> ẹ̀tí ojú olóró sí ẹbí wọ́n ní wọ́n ní ìyà láyé ìyà náà bẹ̀lọ́ rẹ̀ ẹlọ lè àbàbá sáwọn Yorùbá sọ ó fẹ́ lè díẹ̀ kalẹ̀ tí ó bá sọ̀rọ̀ ògbọ́n tí ágbàlù bá fílé sọ irúwọ̀ tó irúwọ̀ àtẹnúbẹ̀ tí ó tẹ́yẹ̀ kẹ́ tó kún ọlọ́jú kó tẹ̀lé bọ́ sọ̀rọ̀ kó ti ẹ̀gbọ́wò pèrèsè kó ríro sálùbáfílé gbogbo ẹjọ́ ò bá kẹ́kọ̀ọ́ ìbẹ̀rù ọlọ́run kó fi bọ́lá ọ̀run balò nígbà tí ń bẹ lókè ìfẹ́ ṣọ́kú tẹ́lẹ̀ ọlọ́run fi àjẹ́ lábẹ́ sàárì ẹ̀kọ́ tó fẹ́ kọ́ lókè ìfẹ́ yẹn kọ́ lábẹ́ sàárì onífẹ̀ẹ́nu ní jẹ́bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni òtẹ́ jíjà yìí kò táyẹ́ ló máa agbòyàn lọ́ọ̀kan ẹ̀yẹ ti àtàtẹ́nu kí ló dé alẹ́mì èmi ò ní báwọ̀ àwọn èèyàn ṣe nà àwọn èèyàn kéré sí èyí máa pé yìí ẹ̀lú báwọn èèyàn ṣe aláwọn èèyàn kéré àwọn tí ìgbéyà àbí wọn ò lówó tó àbí wọn ò nípò tó ló máa wò wọn lọ́ọ̀kán bẹni tí ò ìwà tó yẹ kí èèyàn jù lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ibá ń bẹ lára ẹ̀dá èèyàn kò sí wà sí tẹfẹ́ ṣe tó rábà tí ó ṣe wà sí fún kò kákùn kẹka ọ̀rọ̀ náà tí wọ́n bá kọ ìfẹ́ náà ní jí ó gbà ó ti ríra rẹ̀ kó mọ̀ tá gbogbo orú àwọn kan wọ̀nyí ìmọ̀ ń kọ ní kẹ́yìn rí táwọ́bà kìí ṣe níwájú kò sí èèyàn kan tí àwọn wà dáadáa kan lẹ́yìn bá ń bẹ lára rẹ̀ kò lè rí oríire táyébìlì tàkìyàmọ̀ kódà ṣàìtàn tó sí pé a bá ti já kọ rẹ̀ ọlọ́run sọ wa kó bí aburú ẹ̀ lámàá ṣe ètù fi jẹni tí wọ́n ṣépè fún tó fi dolórí ibú tó fi jẹni tọ́lọ̀ ń ṣe oore léwọ̀ fún tí ò fi ní sórí ire láyé ìwà ìlànà níbi lára rẹ̀ ìtẹ̀yẹ ọ̀pá ẹ̀sẹ̀yìn náà kò sí èèyàn kan ní mùsùlùmí tí ò ti gbọ́ nípa àtẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtànábì adam alayhi salatu wassalam olùwàwá nígbà tá a fún àwọn màláíkà pátá ẹgbà fún Adam ẹ̀tẹ̀ orí yí báyìí fọ́gà ní Adam gbogbo àwọn gbogbo àmàláìkà náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọn pé Adam ń dóun lọ́lọ́wọ́ bá dáa káwà bí ń láyé gbogbo ọlọ́wọ́ bá tó pàtẹ so ibo tí ń ṣe mistake nìyẹn mọ́ wo ẹni tí wà tẹjọ pọ̀rọ̀pọ̀ àwọn tí wọ́n sọ mọ́ nígbà yìí mọ́ àwọn tí ó e bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó jẹ́ iye àkóhùn pé tó ṣe yóò dá ṣùgbọ́n àwọn iye ẹni àpọ́lẹ̀ ni wọ́n lọ́dọ̀ tèmi wọn ò ní rí mi bọ́yé náà àwọn wo títóbi wọ́n wo kàárù rẹ̀ wọ́n tẹ̀ rẹ̀ lọ adam ẹni ó fọ́ akẹ́kọ́ rí ó ṣe mọ́tọ́mọ́tọ́ ó padà jì kanú àwọn kìfèrí lẹ́yìn ìgbà tó ti jẹ́ kanú àwọn ẹni tí wájú ní òsèmí ayé láyé mi shaitan al-la'in ar-rajim ó wá ń wo ọlọ́ọba ó ní àrò àìtẹ́kẹ̀ hádà alladhi karramta alayhi ọlọ́run ó fọ́ nìgan o ádámà yìí náà ló ti gbọ́lá fún lórí mi ádámà hádà yìí ádámà èmi náà bẹ́ ń kálẹ̀ ìjọ tó ń sọ fáwọn màláíkà pé ìwọ fẹ́ dẹ̀dá kan ojú mi ló ṣe dá àyẹ̀pẹ̀ tó yé dá mú mọ́ ló wá ní kí náà máa ṣe báyìí pé ọ̀gá ojú mi lọ ádámà láyéláyé àrọ̀ àìsà ìwọ náà òkè ìwúra rẹ̀ gbọ́rọ̀ tó ń sọ ìdílárúbá wá ní tó jíjò nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ àrọ̀ àìsàkà ọlọ́run òyíra rẹ̀ ni ìjẹ́ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà fún wọn tó jẹ́ Yorùbá kan ní òríra rẹ̀ wúra rẹ̀ sọ̀rọ̀ àpọ́lé ni ṣàìtàn náà fi ní àjìnà sí síbẹ̀síbẹ̀ àrànjú mọ́ káàkiri náà ni àgbótù káàkiri náà ni kéèyàn bàjẹ́ tó bẹ́ẹ̀ kó mọ́ sọ̀rọ̀ sọ bá dẹ́dà tó dáa gbogbo ìlànà rẹ̀ tó fẹ́ bí tìwá lọ́nà ọlọ́run tún láti rí tiwa síbẹ̀síbẹ̀ àfẹ̀súnlẹ̀ àbọ́nà ni hádà lẹ́dí kàbọ́ntà àlẹ́ ádámà yìí ló gbọ́lá fún tó pọ́nlé jù mí lọ ó wá sọ mí jẹ ìlànà torí rẹ̀ èmi ní òrànrò lẹ́yìnà kọ́ọ̀tà ilẹ̀ yọ́mìl kìyàmà tó bá ẹlẹ́ sẹ́mìkù tó lọ́mi lára tó bá pàmílòjọ́ kìyàmà láàájẹ́ni kẹ́nàdọ̀dọ̀ ìyẹ́jọ̀fìlà pọ̀lì ìlà gbogbo ọmọ ọmọ tó bá bí sáyé láyé báyé wọn jẹ́ àfàwọn kékeré ni wọn agbára mi ò ní kánú wọn ìfẹ́ nú ni ìdí bẹ lára jẹ náà lè ṣẹ̀tọ́nù òfin ìmọ̀ kò tẹ́ mú àpẹẹrẹ títún bá kan jáde sọ́lọ́run níbi àwọn wà tí ó dá ìkò sọ́lọ́rọ̀ bẹ́ẹ̀ ni kò gún níwà kò sí níṣẹ́ ẹwọ́ tó ń ti gbogbo tí wá kọ dí ànábì Ádámù tó àti ìyàwó rẹ̀ tó ń fẹ́ sí wọn lọ́nà tó nú nínú ọbàlìjẹ́ náà tó ń hùwà tí wọ́n hù tí wọ́n jèlò ìgbàtọ́lọ̀ ń lé wọn dànù tó ilẹ̀ ayé Ádámù àti Hawa nígbà tí ìrùwà yẹn ìwà ṣàtọ́nù sí lára wọn kọ́lá rọ̀bánà ọ̀bọ̀lánà àǹfùsànà ọlọ́run kò sí tábẹ́ sáàtì kò sẹ́ tí ó gbà wálẹ̀ èmi àtìyàwó mi sí tẹ́lẹ̀ ara wa kìí sì wọ́n la sí abora wa sí ni aláburú èèyàn ó bóra rẹ sí ni ó tó bá kan kan lẹ́yìn

ajẹ́kùn tí ẹ̀rẹ́ni tó tẹ̀ ń bá sọ̀rọ̀ sọ́fì mọ́ ti tó ẹnu bá ṣe ń rí ìrí sí ọlọ́run ọba nínú àpẹẹrẹ rẹ̀ tí kò yọ wípé bí wọ́n fún bá kúrẹ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kù lẹ́láti jẹun yẹ̀ ṣẹ̀tọ́nù ń kọ́ látara àníyàn tí ó dá èròǹgbà tí ó dá tí bẹ̀lẹ́mì rẹ̀ kò jólè tún bá ìwọ náà wúra rẹ̀ dáadáa kémi náà wúra mi dáadáa àbí Allah subhanahu wa ta'ala gbogbo bí táà kù sí kúmọ́sà ìpúrẹ́sẹ̀ wa jìn الحمد لله قابل الذنب قابل التوبة شديد العقاب للقول لا إله إلا هو إليه المصير ثم الصلاة والسلام على سيد الألم وعلى آله وصحبه الكرام والسالكين منهجهم إلى يوم البعث أنا قلت وما وما كنت أقول يا سيد المجال bẹ́lẹ́sẹ̀ bá mú ohun ní púpàdà tó kò tún bá ọmọ àti ìrìn náà gbà ọwọ́ tẹ́tẹ̀ nígbò tí ó tún bá yìí ìlọ́rọ̀ náà yí ọmọ bẹ́lẹ́sẹ̀ wá bẹ́ẹ̀bẹ́ẹ̀lẹ̀ ọlọ́rọ̀ ló gbé gbogbo ní jẹ́yà òun ọjọ́ ìgbà yìí ní àgbà kẹ́ni kí ni máa dámà ó pé kí ni bẹ́ẹ̀ ní ìdè kí ni ó ní lọ́wọ́ ti dé ìyá ọlọ́run bá ju bẹ́ẹ̀ àwa ara wa lẹ́sìn síra wa láti máa tọ́lọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ síra wa ọba ìjọba ọlọ́rẹ́ yìí mo bá kó lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ọdún tó tún bá ó ti tọ̀ ọ̀rọ̀ rẹ̀ olùkókó ìjẹ́ lọ́dún tó tọrọ àforíjì ó ti wá ṣe ìjẹ́fọ́ lẹ́yìn tó bá ìṣẹ̀ yẹn ọba yìí ò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ ká lọ́sẹ̀ fún àpò náà àtẹ́lẹ́sẹ̀ ẹnu wa tó wà òbí tó lò sí tún bá àtẹ́ni tó wà òbí tó tún bá ọdún bá padà o á ti dá ọ̀dọ́ ọ̀pọ̀ ìjọba àtọ́lá rẹ̀ fẹ́sí ní orí fún ìgbàtọ́wọ̀ wọn bá dáadé èèyàn láyé àwọn aláàrẹ̀ àwọn àmàrà ẹ̀dà àmọ́lé orí wọn kọ́rọ̀ kó wà nínú rẹ̀ fún wa gbogbo ẹgbẹ́ ìtẹ̀lẹ́ lágbàrá wa lòrò tọ́tọ́lọ́ fún ìjọba ọlọ́dá mọ́tà ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìwà tó mú tó ìwà ìwà ojú sílẹ̀ àwọn èèyàn débi ilé àti fẹ́ gbajúmọ́ lọ́wọ́ ó rẹ̀ tí ó tó ní lọ́kọ̀ rẹ̀ ti yàn tí wọ́n ló fi wọ́n ló fi tún bá kò dìgbà tó bá lówó ní ìrọ̀lọ́ gbogbo ọ̀sọ̀ kò tó wọ́n kò dìgbà tó bá mọ tí ó ní ìrọ̀lọ́ gbogbo ọ̀sọ̀ kò tó wọ́n kò dìgbà tó bá kàwé ní ìrọ̀lọ́ gbogbo ọ̀sọ̀ kò tó wọ́n nígbà bá ti ní gbogbo ọ̀sọ̀ lórí yẹn ibi tó kù káàkiri yẹn jẹ́ ní wọ́n ti wọ́n rẹ̀ òun náà ní kánúwà ẹ̀ bá àbíkánúwà rẹ̀ àtàwọn ọ̀pọ̀ ẹ̀dá torí àti ẹni tẹ ìgbà fún ẹ̀sùn tí yẹn ti gbọ́ balẹ̀ ó sì gbórí ìbẹ̀rẹ̀ gbogbo tí wọ́n wọ́n wá sí. àmọ́ fáàrẹ̀ rẹ̀ kò sẹ́ni tí òkú mú sí àbọ̀mọ́ sí àtàkà gbogbo wọn ló kà fún orí lárẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ìfẹ́ ló lè láyé lọ́dọ̀ rẹ̀ ìwà tí lè láyé lọ́dọ̀ rẹ̀ ìwà tí ó láyé lọ́dọ̀ rẹ̀ ìlú ìjẹ́wọ́ rẹ̀ náà ní ká lè rọra wọn kó káàkiri ìgbà báwọn ọmọ sàlàyé rẹ̀ ní ẹ alìmọ́sùn tó ìgbónà ẹ̀yà ìjọ́nú àwọn àfà ńláńlá mú sẹ́lámọ̀ sọ̀mára ó ní tí lẹ́wọ́ àfarabalẹ̀ ìwà rẹ̀ lẹ̀ káàkiri ó ní kó lẹ́nu pẹ̀lú bá ti ẹja pẹ̀lú ó pẹ̀lú bá tó ọ̀rọ̀ ó rà tó jẹ́ mùsùlùmí tó ọkọ̀

ọmọ tí wọ́n fún àpáàdé ìyàwó àwọn fún ọmọdé ará àgbó àwọn ọkú àwọn olóòṣè gbogbo ilé ẹ̀bá ti rí ọ̀pọ̀ ọ̀pọ̀ máa ti bọ́ọ̀lù àti ìjọba tí ẹ̀bá ti lè rú sára balẹ̀ bẹ́ẹ̀ láyé tí ọ̀pọ̀ burú lé àwọn èèyàn àwọn ọlá wa àwọn olówó wa àwọn alágbára wa àwọn onípò wa ṣé náà la tọ́ àwọn tá kájú alábí nígbà láti ní ìpọlọ àti ìjọba àwọn ọmọ ìdè òkèlè wáyé ọlọ́run mẹ́ta ni wọ́n àdàpà tó lè jù náà ìwò sàárè lọ́wọ́ báyìí ikú pípù tó lè jù náà àdàbí lọ́wọ́ kò sí àwọn òwò aláyẹ̀ ìgbóhùn tájò tájú àhájú ìbáṣẹ̀ tó tó mú lọ́wọ́ ní ìyàgbẹ̀ òkòkò tó lè jù láti ìbáṣẹ̀ tó ń bẹ alẹ́kùnkiri ẹgbẹ̀rún ìṣọ̀lọ́wọ́ wọn ni nínú ìrìnsì ó ní ìtàkìtàkìtàkì ẹni ìpàdé fún wọn ní sọ́nà bóyí nígbà èdè pẹ̀lú àdíjọ́ ọ̀pá ìwà àgbẹ́lájá ní ṣe ọ́ lọ́mọ tó ṣe máa nínú fámílì wà ní àpapá rẹ̀ papá rẹ̀ nígbàtí mẹ́lá ìgbàmì ìbàbọ̀ ó ti di àdíjọ́ ọ̀pá ìgbẹ́lẹ̀ òpáyà àwọn ẹ̀rẹ́dẹ́ ثم لقد جاء اليوم ان شاء الله ان شاء الله اكبر ثم توجد عليه اما في ذلك ìwádìí bàbá rẹ̀ ní kúbọ̀ nípa tó gbà ìmọ̀ ẹni gbogbo tó bá ti rí pé ìwà farabalẹ̀ ti lára rẹ̀ èwà àwọn èèyàn tí ó kà àwọn èèyàn fún ipò rẹ̀ fún òtún ìgbẹ́gbẹ́ ìlú ẹgbẹ́ ìjẹba tó ṣe olùkùnbá tó ń bẹ́ ìwà rẹ̀ lẹ́yìn

nínú ọ̀pọ̀ ọ̀gá yóò jáde ìwọ́ ọ̀fẹ́ tájà bá tẹ́lẹ̀ ó ní ìwọ́ ọ̀fẹ́ ní kò jáde lẹ́nu ẹ̀fẹ́ lára tó ń bọ̀ nípa ti wá ẹ̀rẹ̀ ó ti fẹ́ nípa ọ̀fẹ́ lára yóò tó wà ní ní ẹ̀ kó jáde lẹ́nu èèyàn èyí wà á lẹ́nu tó ní bàbá ọ̀rọ̀ tó wà mọ́kú níwájú wà rẹ̀ kó dá yóò pa yóò sọ̀rọ̀ ẹ̀jẹ̀ sọ́nà lẹ́yìn tí ẹ̀yìn tí ó lọ rọ́pá tó lọ́pọ̀ ọmọ tó dáa yóò sì máa wá ìkún bá kùn bí àwọn ẹ̀fẹ́ rẹ̀ èyí tó bá jẹ lọ́wọ́ ọmọ ọmọ ẹ̀jẹ̀ yẹn tó ní jẹ yẹn lẹ́yìn tó pápá pé òun ò sí tó jẹ káàkùn oníwọ̀n tó kéré fún yóò wà ní òfè láti lọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó kà ẹ̀kọ́jọ́ kìnìyà á ní mo yọ ọjẹ́ ó ń wá òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ìwà rẹ̀ ìwà ìwà tí ó fara balẹ̀ ní ìwà tí ó fún àwọn èèyàn bí ní lórí jáde tí ẹni bá ní ìwà rẹ̀ lára àtìmọ̀ súnmá ìmọ̀ sí súnmá súnmá jẹ́ tẹ̀má sí ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu irú ẹ̀rọ ní jẹ́kùnjẹ́ ọmọ ọba dáadáa ọ̀ orí òun àwọn ẹ̀rẹ́ ènìyàn olúwa ní wà ní báyìí ọ̀pọ̀ àmẹ́rin kẹ̀lí ní yọ̀dí yóò nà àdà ọ̀pẹ̀ haúlá wọ́n ní ìlànà ọ̀pọ̀ wà ní ìjà ìlú lọ́kọ́ ọ̀rọ̀ kàrà ọlọ́run àwọn ẹrú sí òun lọ́jà ìlú ọmọ

والمعلمين ولتلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين ọlọ́run láti fi yàmà sáàtọ̀ orin sí ìjẹta àpẹẹlẹ rẹ̀ àdìsílẹ̀ àjọpẹ́sọ̀ yẹn àwọn kọ́nà ọba gbogbo rẹ̀ fún làwọn tó ìrẹ́ sí gbogbo tó lórí rẹ̀ láàrín ìṣúná rẹ̀ lókùn àpẹẹlẹ àwọn tó wà lápàtà àdára gbogbo ìfẹ́ lọ wáyé púpọ̀ wáyé ó fẹ́ láti máa tọ́lẹ̀ ní àwọn ẹgbẹ́ olóòrùn àwọn olóòrùn sọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ ìṣẹ́ ń lọ sí pọ̀ ẹgbẹ̀gbọ̀n ẹgbẹ̀gbọ̀n ó ti láwọn ọkọ̀ tó fẹ́ jẹ bíyà yàtọ̀ pé ó kọ̀ wọ́n omi láwọn ọkọ̀ tó ti lọ sí kò sí pé tó bá ẹgbẹ́ rẹ̀ báyìí tí wọ́n bá dáàbò gbogbo ọlọ́pàá tí wà ní ẹgbẹ́ láti máa wù wà rẹ̀

nígbà láti ní ìjà tẹ́lẹ̀ yóò fi sáwọn fún ọlọ́wọ́ náà àkókò ìyà mọ́ kí ló dé òdúpọ̀ ìlà òkú wọn àpàtà àgbà àwọn ẹni sọ́rọ̀ fún wọn lè yá ìyá àbà ìwà tó kápá sílẹ̀ láti ipò àtàgbára láti àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n sì ní èmi ló pe owó tọ́lọ̀ pé fún àtàgbára ìgbòho wà yẹn ní owó fáwọn ìlú wọ́n yẹ kó fi tú àwọn ìkó òkú nira ní àwọn tó lè tẹ̀wọ́n náà àwọn tá a bá wọn sàn àtìrà wọn bí wọ́n ti rí ìyẹn wọ̀ là á fúlá ìmọ̀tẹ̀fì ìkáàkùn rẹ̀ ẹjọ́ kú rẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀gbá yìí torí kí àwọn mùsùlùmí bàbá fẹ́ tún bá àgbọ̀dọ̀ jábá ní ọkàn àgbọ̀dọ̀ jẹ́ tó mọ̀ tó mọ̀ tó ó ń kọ́ra tó pé ẹni pọ̀ tó ti rí láì jẹ́ ẹjọ́ àyíká jẹ́ ń tẹ́ ìdájọ́ ìjọba ti ń ṣe fún ọmọ bẹ́ẹ̀ yẹn lọ wọ́n ti ń fàyè gba tó ṣe gbogbo ẹni bá ti fọ́ ọ̀sọ̀rọ̀ mọ́kùn kálífà rẹ̀ àgbẹ̀ lásán bá mi sọ̀rọ̀ kò kéwú ẹlẹ́kùn mi náà lọ torí pé kò kéwú náà nìyẹn lẹ́yìn ìmọ̀ àgbà àbàkù àbùkù wákà wákà tó náà mọ̀ ní ìkà wákà tó òun náà kò mọ̀ ní wàhálà bá tẹ́wò ọ̀dá àti wọlé tẹ́wò náà àwọn tó wà sí ìyára àbọ̀rọ̀lẹ́gbọ́ wà ní ẹ̀ lókù kí ìjẹ nìyẹn o ẹ̀rọ dábàrá àbá ní òkè wú ọdún òkúrò bàbá yìí ẹ̀yìn àti ìṣòro lù àmá yóò tó kò sọmọ láyé ẹni tó ẹ̀rọ ìrìnà ẹgbẹ́ wà ní ìgbóni bọ́mọ́kà bọ́mọ́kà yóò dá kò ní ìtàwọ̀ lókù lẹ́gbẹ̀ẹ́ yorùbá ti gba àtùbàdàn bẹ́ẹ̀ lára yorùbá ó dára púpọ̀ àwọn kò bọ̀ pamọ́ fún bàbá wọn bá mú yorùbá ẹ̀rẹ́ láyé rẹ̀ ti bàjẹ́ kí wọ́n lè sàmúlá ń kúrò ní pápá ọ̀sán ẹ̀rọ wà tó dáa nàlẹ́ wà tó dáa kí ni àwọn ìpàdé bá ń wọ̀ ọ̀rọ̀ ẹni tí nípa púpọ̀ pé ìjọba abẹ́rẹ́ sí ọ̀rẹ́ ẹni tó máa ń bá lọ tó bá ti dá sí mọ́tò padà lọ́wọ́ ojú ìrọ̀lẹ́ ilé ìrọ̀lẹ́ tó mọ́ olùpọ̀ ìfẹ́ ilé rẹ̀ jẹ́bi tó ti gé ilé ìrọ̀lẹ́ wò ajínigbì yóò kàdí ipò nínú ọmọ náà bàbá ìtàn àwọn ọ̀sán nípa lújẹ́ nínú aláàtọ̀ ọkọ̀ wá ẹwà ní láti pàpọ̀ ọmọ ìyẹ́bí láti jẹ́ pé àwọn ìṣẹ́ yóò ní ní bí sàlàyé o ti kí o o ti gbà rẹ o ti ká sí ara o ti fi bá lọ́rọ̀ báyìí ó bá wọn àwọn yìí àti káàkiri ẹ̀sù káàkiri bá sábà ti tẹ ẹnu lẹ̀ tuntun bá wọ̀rọ̀ sábà ti ti jọra ẹni lọ́dún lẹ̀ tuntun bá yọ̀ rọ̀ ẹ̀dá bá wọn àwọn ọ̀tá ẹni lọ́dún lẹ̀ tó ń bọ̀ wá dé kó má ti wá lọ́dún bẹ̀ẹ́nu àti sọ̀tọ̀ ẹni lẹ̀ lọ́dún bàbá yìí kò sábà ò dábàrà wọn èyí ń dàrú tó ní pẹ́gbà ní ìfọ́n bá jẹ́ ní tí òòrùn ìfẹ̀mọ́ ara ti jẹ́ àti ní ọ̀nà àwọn ìfúnpẹ̀ náà ní ìwé nínú àbọ̀tẹ̀lẹ̀ ni ìyẹn náà pàdé ní ìfẹ́ ìfọ́n bíi sára sí àti àtẹ̀lẹ̀ ìfẹ̀lẹ̀ ẹni mọ́tò ẹ̀sẹ̀ fàwọn tẹ̀lẹ̀ ẹni mọ́tò ẹ̀sẹ̀ tó mọ́ tẹ̀lé eré náà kọ́lá àlùbá àlùbá mi ní bọ́ wọn wọn á bí kí rẹ̀ ti pọ̀ tàbí kò tẹ́ tó ní lára àwọn kọ́lọ̀ ọkọ̀ wa máa ṣe kó mọ̀ jẹ́ ìbẹ̀nu wọn lò wá láti wá kọ̀ọ̀ ìgbẹ̀jọ́ ọlọ́wà tó bá lọ dáadáa ó jẹ́ ká ti jọ ọmọ wọn lò wá lè dáàbò bá wá nípa nínú ìbáyé àwọn ìgbẹ̀jẹ́ bẹ́ẹ̀ láti dáàbò lọ́wọ́ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انزل الرسالة سريع الرسالة يمسل أحزانا اللهم انزلهم وزلزلهم اللهم أرضهم عدلا وقيلهم بلدا ولا تقال منهم أحدا اللهم اتناهم بما شئت اللهم اتناهم بما شئت اللهم اتناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك